àti àwọn sàábé àti gbẹ̀n tí ó bá tẹ̀lé ojúpọ̀nà tí Muhammad lakalẹ̀ sallallahu alaihi wasallam àwọn àfáàwà samahatu sheikh alwalid sheikh najimdin sulaiman wọ́n wà lórí ìrìn àjò kọlọ̀mbà lékẹ́ alábáṣọ́ dé sọ awáwò pé kí ó má jẹ́ pé àwọn èèyàn kan wà lásán tàbá ní ọ̀rọ̀ kan àbí kejì tá lè bára wa sọ pé kí a máa bára wa sọ lọ kọlọmbà alkasha ni wa èyí tí ó wá wá sọ́kàn láti bára wa sọ òun lè tó jẹ́ yí pé kò sí tíra fíkíù kan táàrí tó gbìyànjú àti kó gbogbo ọ̀rọ̀ tí àwọn afá tí wọ́n sọ lọ́rọ̀ fíkíù láti kó jọ tí ò ní mẹ́nuba ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì in tó ń sábà máa ń ṣẹlẹ̀ ní àwùjọ ni so kọ́lọ̀mbà àdékẹ́lá kó wa ní àgbọ́yé ẹ̀ àpé wàá pàjù lọ àsìkò gan ò sí fún èmìyàn tí mo ń sọ̀rọ̀ yìí àṣà ṣe bí àsìkò bá ṣe fún wa àti lè ṣe mọ́ òun náà ni al-aiman wan-nudhur àwọn àfáà sábà máa ń pa méjì papọ̀ báyìí torí pé méjì wọnú ara wọn anabisa salam náà nínú àwọn ìtọ́kasí sunna a rí i pé al-aiman àti àti nuzur pé wọ́n wọnú ara wọn nígbà ń pè ní al-aiman tẹ́kùn la sọ̀rọ̀ ń pa ẹ̀ lédè fi wọ́n yọ látara yemin yemin lédè lárúbáwá a máa túmọ̀ sí apá ọ̀tún al-aiman ìtumọ̀ ìbúra àwọn ìbúra wa kí ni islam sọ ń pa ẹ̀ àwọn òfin òní islam là kalẹ̀ nípa ìmá búra àwọn àfáà tí wọ́n kọ tíra yìí alfikul muyassar wọ́n ní pé al-aiman lugatan tó bá ní pé aiman nínú èdè jam'u yemin gẹ́bà ẹ̀sọ síwájú o ní plural yemin wa wal half wal qasam òun ni kéèyàn máa búra wa half يمينا لأنهم كانوا إذا تحالفوا ضرب كل واحد منهم بيمينه على يمين صاحبه wọ́n sọ lọ́wọ́ ọ̀tún ìmọ̀ búra báyìí wọ́n ń pè lọ́wọ́ ọ̀tún nínú sẹ̀ríà torí pé nínú àṣà lárúbáwá tí wọ́n máa búra tán ọwọ́ ọ̀tún ara wọn ni wọ́n fi lórí ara wọn àbí kí wọ́n fi gbára wọn ló fi jẹ́ pé yẹ̀mí ìmọ̀ fọwọ́ ọ̀tún ṣe báyìí ló wá padà di ìmọ̀ búra gan-an nínú sharia wa shar'an eléyìí túmọ̀ yamin nínú èdè lárúbáwá wa shar'an ṣùgbọ́n nínú sharia tawkidu shay almahlufu alayhi bi dhikri ismillah aw sifatin min sifati wọ́n ní bíta bá ní pé yamin ìbúra nínú sharia islam oní tawkidu shay ma'luf alayhi oní pé káàfin tá a búra lé lórí káàfin rinlẹ̀ pẹ̀lú ìmọ̀ adárúkọ ọlọ́run ọba àlékè ọlá àbí ìmọ̀ adárúkọ ìròyìn kan nínú ìròyìn ọlọ́run ọba àlékè ọlá torí pé ọ̀rọ̀ yẹ̀mí nìyí ọ̀rọ̀ ìmọ̀búra yìí arábàlá ẹ̀ tó wọnú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn nínú àkídà Islam ní pé àdìsọ́kàn mùsùlùmí ní pé kò gbọ́dọ̀ fi nǹkan kan míì búra àfọlọ́ọ̀ba àlékè ọlá ìgbọ́dọ̀ wọ pé ilẹ̀ tí wọ́n wọ̀sùn lélẹ́yìí kó bàtà ìgbọ́dọ̀ sọ pé ògùn ń gbọ́ gbogbo eléyìí ṣíríkì ni ṣẹ̀ríà kàkún ìmáṣẹ́bọ ní islam kàkún so abalẹ̀ kan wọnú ọ̀rọ̀ àkídà so kéèyàn fi nǹkan nílẹ̀ ntíyàn bóra lórí pé nǹkan báyìí bó ti rí léyìí pẹ̀lú ìdárúkọ ọlọ́run ọba àlékè ọlá àbí ìmá àbí ìdárúkọ ìròyìn kan nínú ìròyìn ọlọ́run ọba àlékè ọlá fàpẹrẹ nínú ọ̀pọ̀lọpọ̀ hadith a máa rí tánàbí sọlá sọlám tí ó máa búra tí ó máa sọ yìí pé wàlẹ́dì nafsi bìyẹ́dì ọ̀wọ̀lẹ́dì nafsi muhammadin bìyẹ́dì mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ rẹ̀ mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ lára ìròyìn ọlọ́run bá lékè ọlọ́run sọlá fi ń búra ń bíbáyìí eléyìí là ń pè ní ìbúra nínú sẹ̀ríà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì aksamul yamin ìmàbúra báyìí ó pín sónírúurú pẹ̀lú òfin tó tẹ̀lé nu ṣẹ̀ríà tanqasum yamin min haythu ni iqadiha wa adami in iqadiha ila thalathati aqsam káàkọ́ mu lábala yìí pé ṣé ìbúra téèyàn bú yìí ṣó so nínú ṣẹ̀ríà ṣó wà valid àbí kò wà valid níbà yìí pé ṣé ìbúra sọ àbí òso ó pín sọ́nà mẹ́ta the validity of our, uh, our swearing is divided into three ká tó bọ́ síbẹ̀ yẹn àwọn èèyàn máa béèrè ọ̀rọ̀ kan ní tó yẹ pé ó jà nílẹ̀ láwọn àsìkò kan lẹ́kọ̀ọ́ bíbá yìí lágbo àwọn brothers ṣé èèyàn lè fi quran búra àbí kò lè fi búra so àwọn kan gbọ́ pé nígbà tó ti ní pé man halafa bi ghairi Allah faqad ashrak ẹni tó bá fi ń tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá lékẹ́ tó bá fi búra ó ṣe shirik so wọ́n kò lẹ́tọ̀ọ́ kí ẹ fi quran kó fi búra ìgbọ́ àdìsí yé báyìí yóò mú yàn súnmọ́ àwọn oníbídà tí wọ́n ní pé ẹ̀dá ọlọ́run ní quran èyí tí àwọn àfáà súnà fẹnu kòlé lórí ní pé a lè fi quran búra torí pé alukur'an kalamula wòlé sàmbi makluk níta ń pè ní quran ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ́kì ọlá ni kì í ṣẹ̀dá òun láfi ti síwájú pé kéèyàn fi nǹkan kan rinlẹ̀ ní tí èèyàn wá fi rinlẹ̀ yìí èyí ò fi rinlẹ̀ pẹ̀lú ìmọ̀ dárúkọ ọlọ́run ọba àlékè ọlá tàbí kéèyàn máa dárúkọ ìròyìn kan nínú ìròyìn ọlọ́run ọba àlékè ọlá lára ìròyìn ọlọ́run ọba àlékè ọlá ni pé ọba ti ń sọ̀rọ̀ ni so but níbi tó yẹ ká pa kí èèyàn sí àwọn èèyàn sí ni pé ìwé tí wọ́n kọ kùránù sí yìí nísìnyí ọ̀dọ̀ wa láti máa ń pè ní kùránù lọ́dọ̀ àwọn àfa mushaf ni wọ́n máa ń pè yìí ìyàtọ̀ wà láàrin mushaf àti quran a sọ yìí pé èyàn ò lè fi musafu búra torí pé ẹ̀dá lòun pépà yẹn wọ́n dá ní ínkì tí wọ́n fi kọ́ wọ́n dá ní ṣùgbọ́n n tó wà ní musafu yẹn ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ náà bá lékè ọlá so ẹni tí ó bá fi quran búra tí wọ́n bá gbé musafu sí níwájú yóò sọ pé mo fi quran ti ń bẹ́nu ìwé ìbúra mo rò pé agbọ́yé bẹ́ẹ̀ so èyàn lè mú ìranigẹ́lẹ́gbẹ́ quran ni mo fi búra irọ́ yìí ò lẹ́tọ̀ọ́ bọ̀ kí wọ́n sọ pé Quran ọ̀rọ̀ náà bá lékè ọlá tó wà nù ìwé ìmú fi búra eléyìí làwọn àfa ń sọ yìí pé ìgbàláyé wà fún un gẹ́gẹ́ bá ṣe wá sọ síwájú pé ìmọ̀ abúra ní abala yìí pé ṣó so àbí òso ó pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ àwọn àfa ni pé yẹmínú lahu yẹmínú lahu kí ni táwọn pè ní yẹmínú lahu ìbúra tíyẹn kan bú lásọ jẹ lásán wọ́n ní pé wọ́n halifu min ghairi qasdil yamin ka an yaku la wallahi bala wallahi wa huwa la yuridu bidhalika yaminan wala yaqsidu bihi qasaman fa hadha yu'addu lagwan ìta ní pé yẹ̀mínú lágùn yìí ìbúra eléyìí ò so bí ìgbà tí èèyàn bá ń sọ̀rọ̀ nísìnyí torí wà láàyè ọlọ́run torí pé àwùjọ wa wọnú ara wọn ẹni tó ṣe mùsùlùmí gan ó bu wà ní gbogbo àláìta láì àbí àwọn ọmọ ìyá wa lókè lọ́hùn àwọn sọ ó ti di lára ọ̀rọ̀ wọn pé wọ́n fẹ́ tán kó wà láì ó lè sọ wà láì tẹ́ márùn-ún irú eléyìí àní kakún ìbúra lódiwọ̀n gbà tó yẹ pé ntẹ́ni yìí fi ń sọ ó ń sọ lórí ahọ́n lásán ni kò dàdí sọ́kàn pé òun ń búra lódodo ọlọ́run bá adékè asọ́nu suratul maida ó ní la yu'akhidhukumullahu bil lagwi fi aymanikum ọlọ́run bá adékè kò ní gbá yín mú kò ní bèè lọ́wọ́ yín lára látara àwọn ọ̀búra tẹ́ ẹ bá ṣe lórí pé ẹ ṣe lórí ahọ́n lásán so eléyìí ni ìpín alákọ̀ọ́kọ́ ìpín ẹlẹ́ẹ̀kejì alyemin almunakida ìbúra èyí tó so ó ní ìbúra tó yẹ pé ẹni tó bu ó mọ̀ọ́mọ̀ búra ni pé wàláyé bí nǹkan yìí ti rí léyìí àbí wàláyé nǹkan yóò rí báyìí àbí wàláyé má ṣe báyìí àbí máa láì mi ní ṣe báyìí ìbúra rú eléyìí yẹmínú mùnà àkídàtún ìbúra eléyìí so torí pé náà yàtà kàṣíwájú yẹn náà ọlọ́run bá àlékí àwọn àtọ́ ní pé láàyò àkídùkùmùlọ́hù bìláwì fi àìmáníkùm wàláàkín yóò àkídùkùm bí máa àkọ́tùmùl àìmán ṣùgbọ́n tẹ́ ẹ bá tó bá wà lórí ọkàn yín pé à ń búra níṣẹ́ eléyìí so níwájú ọlọ́run bá àlékí ọlá irú ìbúra eléyìí téèyàn ò bá mú ìbúra yìí tí ò bá mú ṣẹ ó ní tí ó san nítanràn bọ́tà àkọ́kọ́ yẹn kò sí tanràn torí pé kò tiẹ̀ búra rárá nípìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta aliyaminul gomus wọ́n ń pelé ní aliyaminul gomus ọwọ́ yeminu káàdìbà ìbúra èké kéèyàn mọ̀ kó búra lórí irọ́ eléyìí náà kò sí tanràn fún torí pé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ni yìí dá àwọn afáàrán ní pé nínú àwọn kàbáìr àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni yẹ̀mí nínú gọ̀mùsù wà gọ̀mùsù tí wọ́n pè yẹn tí lọ́ba bá ní pé nǹkan masàfilmà pé èèyàn tẹ̀rì sínú omi tó bá ti pé gọ̀mùsù ń bíbáyé látara jí látara rán mím àti sin èèyàn tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ téèyàn bá búre èké ìtumọ̀ ẹ̀ ní eléyìí wọ́n ní rúbùrà abẹ́lẹ̀ náà kò só nínú sẹ̀ríà islam ọlọ́run ọba àlékè ọláńkì wà nílọ ní sọ́tò nine verse ninety four ó ní wẹ́lá tẹ̀tẹ̀kìdú àìmánẹ́kùn dákàlàm bẹ̀yìnẹ́kùn fàtẹ̀zìlù kọ́dàmù bá àdàfẹ́bù tìhà wọ́tẹ̀dúkù sú àbìmá sọ̀dọ̀tùm ànsẹ̀bìlìlá wọ́lẹ́kùn àdáàbùn àdìm. ẹ má mọ àwọn ìbúra yín wàlẹ́kùn sàlám tó rọ̀bẹ̀rẹ̀kàtù tó jẹ́ ìbúra èké dákàlàm kọ́díà wa ìfsáàdàn láti fi lè ṣàbúrú sórílẹ̀ àti láti fi lè tàwọn èèyàn jẹ́ àwọn àfáàní pé kì í ṣe ìbúra nìkan gbogbo àdéhùn tá a bá ṣe àbáwọn agreement tá a bá ní àyà yìí náà bá rí tẹ́ ẹ bá ṣe báyìí fọ̀tẹ̀sílù kọ́dàmù bá àdàfẹ́ bóòtì hà ẹsẹ̀ yín ó yẹ̀ lẹ́yìn ìgbà tó ti rinlẹ̀ kí ọlọ́run bá àlejò láǹsọ́ mi báyìí pé lẹ́yìn ìgbà tí imani ti dúró sára imani yóò yẹ̀ wọ̀tẹ̀zú kò sú àbìmọ̀ sọ̀dọ̀tùm àǹsẹ̀bìlì láà ẹ wàá jẹ kíkorò ntẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kọ́ ọlọ́run ọba àlékeọlá walakum adhabun adhim ìyá ńlá irun ti irú ẹni báyìí kọ́rọ̀ yà wáyà. gẹ́gẹ́ náà nínú hadith abdullahi ibn umar ó ní ànábì sọ́sọ́ ní alkabair àwọn ńláńlá al kéèyàn bọ́ lọ́wọ́ ọba orogún kéèyàn òbí kéèyàn ṣẹ̀ sóbìí wà kọ́tlù nurse kéèyàn pẹ̀mí tí ì ṣe pẹ̀mí ìpa ẹ̀mí kejì àbí tí ì ṣe pẹ̀mí ìtànbàjẹ́ kórílẹ̀ wọ̀lìyẹ̀mí nùgọ̀mọ̀s kéèyàn búrẹ̀ èké ó wà lára wọn kàbá ẹ̀ imam bukhari gba hadithi wa hadith six thousand two hundred and ninety-eight wọ̀lì hadithi abu irera ọ̀dẹ̀lá gẹ́gẹ́ nínú hadith abu irera ọ̀dẹ̀lá ànú anna nabiyyi sallallahu alayhi khamsun laysa lahunna kafara nínú àdìsí Abu Hurairah radhiyallahu anhu ó lànà bí sàṣà ni pé nǹkan márùn kan wà kò sí tànà fún la kafarata lahu ashirku billah kéèyàn wọ́n lọ́wọ́ bá àlíkẹ́ awórogún wa qatlu an-nas bi ghairi haqq kéèyàn pa ẹ̀mí ẹlẹ́mìí láìsí lórí èyí tí ìṣe pé èèyàn wà lórí òdodo bí wọ́n ti pa ẹ̀mí yìí wa ba'tu mu'min ntẹ̀yìn ò ṣe kéèyàn lẹ́mọ́ mu'mini wa yaminu sabira àti ìbúre èké yaqta'u biha ma lam bi ghayri haqq aw yaqta'u biha ma lam bi ghayri haqq tí wọ́n fẹ́ fi gba dúkìá oní dúkìá bí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ní court wọ́n bá ní pé kẹlẹ́ pẹ́lẹ́ rí wá èèyàn bá lọ bẹ̀ bí wọ́n ti wá fún yàn lówó wọ́n bí àwọn mílíọ̀n náà fà bí wọ́n hundred thousand lónà bá dé pé irú àwọn eléyìí anabisa ní pé kò sí ìtànà kankan fún rẹ̀ báyìí alimam ahmad ló gba hadith yìí wá sheikh al-albani wọ́n ní hadith yìí hasan hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ni so kéèyàn búre èké kò sí ìtànà fún ẹ̀ṣẹ̀ ni irú ìbúra báyìí náà kò so ó túmọ̀ sí pé ìbúra ẹyọkan tó so òní ẹlẹ́ẹ̀kejì tá a mẹ́nuba kí ẹ̀kọ́ sọ wàláì lórí ahọ́n eléyìí oṣù kí ẹ̀ sọ wàláì lórí irọ́ ìyẹn náà oṣù bọ̀ kí ẹ̀ sọ wàláì lórí pé ó gbèrò nǹkan yẹn eléyìí ni èyí tó so. ẹni tó wá búra báyìí pé òun ó ṣe báyìí àbó òun ò ní ṣe báyìí tó padà ṣe àbó lòun ó ṣe báyìí tí ó padà lè ṣe nǹkan yẹn Islam ní pé yóò ṣe ìtanràn ọlọ́run bá àdékẹ́ ni pé qad faradallahu lakum tahillata aimanikum nínú sọ́rọ́tù tahrim ìdí tí àyà yìí fi sọ̀kalẹ̀ wọ́n nípa ànábì sàṣálà ń búra ni pé òun ò ní ṣe nǹkan báyìí ó wá padà rí pé ìdí tóun fi búra pé òun ò ní ṣe nǹkan yẹn àwọn èèyàn tí wọ́n sọ nǹkan fóun tóun fi sọ nǹkan yẹn ọ̀rọ̀ yìí ò rí bí ó ti yẹ kó rí òun dẹ̀ ti búra báwo ló yẹ fẹ́ ṣe lọ́lọ́run bá ní pé tó tẹ́ bá tẹ̀ ti búra ó ní bẹ́ẹ̀ ti bọ́nú ìbúra yín ibi yìí náà ni ìbúra àti máa jẹ́jẹ́ ni wọ́n ti wọnú ara wọn torí pé bá ṣe ṣètanràn ìbúra náà láṣe ìtanràn ìjẹ́jẹ́ ibi tí wọ́n ti yàtọ̀ síra wọn ni pé tá a bá ní pé yẹ̀mín wà alhalfubilahi kéèyàn búra pé mo fọlọ́n búra mo ṣe nǹkan báyìí ṣùgbọ́n ìmáa jẹ́jẹ́ alhalfulilah èèyàn ṣe ní tí èèyàn ṣe ọ̀ràn yàn lórí ara ẹ pé wọ́n ṣe nǹkan báyìí fọlọ́wọ́n bá àdékẹ́ọ́lá ẹlòmí àti sọ pé wọ́n ṣe nǹkan báyìí tọ́lọ́wọ́n bá ṣe nǹkan báyìí fún mi eléyìí ẹlẹ́ẹ̀kejì yìí pé wọ́n ṣe nǹkan báyìí tí n bá fi lè táìsàn yìí bá lọ lára mi mo gbàwé ogójì ọjọ́ eléyìí àwọn àfáà ní pé mọ̀kúrú ni Islam kọ́ ṣùgbọ́n tí ìyàwó ti sọ tó ọ̀ràn yẹn ni kó múṣẹ. wọ́n ní àlọ́ sàm ni pé man halafa ala yaminin ẹni tó bá búra lórí ìbúra kan fara'a ghayraha khayran minha ó wá rí i pé ah ntòlóhùn fẹ́ ṣe yìí tóun búra lé lórí àbí ntòlóhùn ò ní ṣe yìí tó ti búra lé lórí yìí ó rí i pé kò dáa tó anúbísàm ní pé fàlìyà ti hà tó bá lóhùn ò ní ṣe nǹkan yẹn kókó ṣe wàlíyò kẹfìrì àníyàmí nìyí kó wá ṣe ìtanràn ìbúra tó ti bú hadithi yìí ó wà ní sọ bukhari àti muslim mutafakun ali wàhálì ìkàfàrọ tẹjibù alashaks ìdá fi yaminihi walam yafi bi mujibiha yóò máa jọ̀ràn yàn láti ṣètànràn yìí tí èèyàn bá ti búra tí ò wá lè rí búra yìí tí ò lè mú ṣẹ ọ̀ràn yàn wá ní kó wá ṣe ntànpẹ́ ní kàfàárọ̀ ntànpẹ́ ní kàfàárọ̀ yìí ìṣe ìtànràn ọ̀rọ̀ ìbúra nínú suratul ma'ida òun náà ni ìtànràn yìí wà níbi tó lọ́wọ́ bá àdékà ti ń sọ yìí pé àyà ta kà síwájú náà ni àyà eighty nine la yu'akhidhukumullahu لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان ọlọ́run ò ní gba yín mú kò ní bèèrè lọ́wọ́ yín lára tara àwọn ọ̀búra tẹ́ ẹ bá ṣe lórí ahọ́n lásán ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ṣe tẹ́ fi tọkàntọkà ṣe ọlọ́run bèèrè mẹ́wàá nínú tó yẹ pé averagely ẹ fi ń bọ́ àwọn ará alé yín aokisiwatuhun aokisiwatuhun awutahriru rọkọba àbí kẹ́ ẹ dáṣọ sáwọn aláìní mẹ́wàá ìkẹ́ dáṣọ sí wọn lọ́rùn awutahriru rọkọba àbí kẹ́ ẹ wá ẹrú kẹ́ ẹ wá sọ́jọ́ ọmọlábí ó túmọ̀ sí pọ́nlọ́wọ́n bá níjọba fún wa ní choice mélòó mẹ́ta nígbà tó tí ò wá lè rí múṣẹ tó wá fẹ́ san kàfárọ̀ ó ní choice nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí inú kó wá láì ní mẹ́wàá kó fún wọn lóúnjẹ yìí àbí kó yẹ pé yóò daṣọ sí wọn lọ́rùn àbí kó jẹ́ pé yóò bọ́kùn ní ọrùn ẹrú àwọn afáà ni pé níbi tí ìmọ̀ bọ́ aláìní yìí kó fún wọn ní nísò ìdajì sọ́ọ̀ dẹ̀ ní arbaatu amdad bá ti máa ń wọn jáká àwẹ̀ yẹn so ọwọ́ èèyàn báyìí mẹ́rin normal èèyàn tí ṣe èèyàn tó kúrú jàpé èèyàn tó ga jù so méjì inú ẹ̀ òní ẹ̀ máa jẹ́ ntí tó fi bọ́ aláìní aoki siwọ́tù hùn àbí kó dáṣọ sí wọn lọ́rùn aṣọ yẹn wọ́n ní pé àrídáú wọlé ìzà ó gbọ́dọ̀ jẹ́ up and down tókè àti tìsàlẹ̀ bùbá àti ṣòkòtò torí ní tá a mọ̀ ní aṣọ lélẹ̀ àwòtàrí rọ́kọba àbí kó bọ́ okùn ní ọ̀hún ẹrú ọlọ́run bá àlékelá tó wá tẹ̀síwájú ẹni tí ò bá lè bọ́ aláìní mẹ́wàá àbí kò lè dáṣọ sí wọn lọ́rùn kò wá tún rí ẹrú tí ó bọ́kùn kò láyé ọrùn ẹ̀ ó ní pé famalam yajid fasiyamu thalathati ayyam ẹni tí ò bá wá rí gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí kò rí iṣẹ́ yóò wá gbààwẹ̀ ọjọ́ mẹ́ta fasiyamu thalathati ayyam suratul maida aya 89 eléyìí ni ìtanràn fún àwọn òbúra wa tí a bá bú ọ̀rọ̀ náà ṣe àwọn àtọ́ ọmọ ìyá wa kí ni wọ́n bẹ́ẹ̀ ọgọ́ni wà láì mi níbẹ̀ sọ̀rọ̀ mọ́ a sì pé pé nùsẹ̀rẹ̀ islam èèwọ̀ ni kí wọ́n sọ pé yòó ní bọ́mọ ìyẹn mùsùlùmí yòó ní bá sọ̀rọ̀ mọ́ àfi tó bá jẹ́ pé ẹni tá à ń sọ yìí bóyá nítorí ẹ̀ṣẹ̀ kan àbí bídí àkan tó ń ṣe la fi fẹ́ yàn lódì nìkan ló kù àwọn mẹ́ta kan láyé ìṣẹ́lá wọ́n tẹ̀lé malik tí n bá ṣe sí wọn tí wọ́n sálámọ̀ sí wọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ fún òdiwọ̀n àwọn ọjọ́ kan ṣùgbọ́n tí ìbáṣe torí ẹ̀ṣẹ̀ àbí tí ìṣepẹ́ nìyẹn ní bídà kan tó gbé lọ́wọ́ tó yẹ bídà gbòǹgbòlà téèyàn fẹ́ fi ìsára fún fi kọ́ lẹ́kọ̀ọ́ èèyàn lẹ́tọ̀ọ́ láti yanra ẹni lódì kọjá ọjọ́ mẹ́ta ẹni tó bá sọ pé òun ò ní pẹ́ sọ̀rọ̀ mọ́ láyé fá àbàdà torí ìbínú kò ní choice ju kó ṣe kí ni kó ṣe ìtanràn lọ inú kó bọ́ aláìní mẹ́wàá gẹ́bà ti kà síwájú àbí kó dáṣọ sí wọn lọ́rùn àbí kó bókù lórí ẹrú tí ò bá rí gbogbo àwọn eléyìí kó wá gba àwẹ̀ ọjọ́ mẹ́ta àwọn afọwọ́ yapọ̀ ẹnu láàrin ara wọn ipe ọjọ́ mẹ́ta yìí ṣé kó jẹ́ mutatabi'a kó yẹ pé tẹ̀lé ń tẹ̀lé ni kó jẹ́ bàbá ó gbọ́dọ̀ jẹ́ Monday Tuesday Wednesday èèyàn gbọ́dọ̀ já ló bá ti já tutù mẹ̀rẹ̀ ni àwọn àwẹ̀ kan wà mẹ́ ó wà bẹ́ẹ̀ yẹn ẹni tó bá pa èèyàn nísìnyí tí ò rí ẹrú tí ó bọ́kùn lẹ́rù ẹ̀ ọlọ́run bá àníkà ni pé yóò gba àwẹ̀ sixty kí ni sísìn yẹn àádọ́ta kọ́ nìyẹn ọgọ́ta yóò gba àwẹ̀ ọgọ́ta tí ò gbọ́dọ̀ já tó bá ń gbà lọ tó gba fifty nine tó bá wọ pé ah ebi ń pa mí láàárọ̀ yìí ó bá mu omi yóò tún bẹ̀rẹ̀ ọ̀ràn yàn ni so gbọ́n tó wọ́n fi mọ́tò pààyàn ní ojú títì yẹn ọ̀daràn ni wọ́n mọ ẹ̀ṣẹ̀ táwọn ń dá so lódìgbọ̀n tó bá jẹ́ pé even kó jẹ́ pé ẹnìyẹn ló já ló já mọ́tò lẹ́nu òun ló jábọ̀ mọ́tò lẹ́nu àwọn afá ni pé ìdàṣítọ́mọ̀ almubashir wa mutasabib almubashir yatadamman aw yadman tí ẹni tó fa nǹkan àtẹni tó ṣe nǹkan yẹn gangan tí wọ́n bá ti papọ̀ níbi ìdí ọ̀rọ̀ kẹ́mi bọ́ ẹni tó pa yẹn gangan òun ni ó ṣe ìtànà yẹn àfi tó bá pí ari kó dá wa lójú pé ẹni tó jáná mọ́tò lẹ́nu yẹn o ó fẹ́ parẹ́ ẹni tó ti wá pé ó ti kọ suicide note sápò pé mo fẹ́ kú ilé ayé sú mi o lẹ́ni yẹn fi lè má ṣe tànà àìjẹ́ bẹ́ẹ̀ yóò ṣe ìtànà lẹ́yìn ìgbà tó bá tó ń san díyà fáwọn fámìlì ẹni yóò kọ́ san owó ẹ̀jẹ̀ fáwọn fámìlì ẹni yẹn ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kèfèrí o ẹnìkan sọ fún mi pé ti mùsùlùmí táwọn ṣe calculation ẹ̀ pé five million naira ẹnìkan tó wá ní pé tó ti jù yẹn lọ gan pé eight million ni torí pé ràǹkúnmí ọgọ́rùn-ún nìtanràn mùsùlùmí so níbí báyìí níbi tẹ́mi èèyàn kìbùdé ní nàìjíríà èèyàn pààyàn títì kò ní léyìn tó ṣẹlẹ̀ ní o wọ́n wá dé àwọn family wa jókòó ní police station ọmọ tó ọmọ secondary school one hundred and twenty thousand ló fún wọn àwọn family no gbọ́ no no no problem nígbà tó ti gba one hundred and twenty thousand bí yóò sì ló bá wọn jà débẹ̀ ni kò sí ní tó kàn wọ́n mọ́ pẹ̀lú ọmọ yẹn so tó yẹ pé mùsùlùmí lè yàn pa bẹ́ẹ̀ yẹn yóò san five million fáwọn family yẹn yóò wá gba five million tó san yẹn torí pé ó fi ó fi rí in tó jọ̀rọ̀ yàn lé lórí lórí àwọn family nìyẹn torí pé ó pa ọmọ wọn yóò tún wá gbàwẹ̀ tá a sọ yìí tí ò bá rí ẹrú tí ó torí pé ẹ̀tọ́ ọtọ lọ́hùn nìyẹn àwọn ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́hùn owó tó san ẹ̀tọ́ family àwọn ènìyàn situation tó yẹ pé èèyàn ṣe mistake ìpààyàn ni kì í ṣe ìpààyàn la fẹ́ sọ ìbúra ní akọ̀yà síbẹ̀ ni situation tó yẹ pé èèyàn ṣe mistake pààyàn kì í ṣe òun gangan ni ó gbé ọ̀ràn yẹn fámìlì ẹ nísìnyí àwa pé gbogbo àwọn tó jọkùnrin nínú fámìlì ẹjọ ọmọ yín dáràn àwọn ni wọn máa san owó yẹn bí Islam ṣe là á kalẹ̀ nìyẹn àwọn tó jọkùnrin nínú fámìlì tí wọ́n san owó yẹn àwọn náà ni wọ́n lè jogún ẹni yẹn tó bá kú so nísìnyí tí wọ́n bá pín ogún fún obìnrin wọ́n fún ní kan tí wọ́n bá ti níbi wọ́n ti máa ń fún ọkùnrin ní ìdá mélòó ìdá méjì tọ́ba fẹ́ pín ọ̀rọ̀ owó ìtanràn yìí nísìnyí àní sí. so eléyìí lábala pé tíyàn bá gba ẹ̀mí so ìmá ṣe ìbúra báyìí èyí ó wá gbogbo àwọn nǹkan tí a sọ yìí mo láwọn afọwọ́ yapa lórí pé ṣáàṣe mùtàtà bí a torí wọ́n ní tí abdullahi ibn mas'ud bá ka aya yìí salasata ayam o máa ń fi sí pé mùtàtà bí a pé ó gbọ́dọ̀ jẹ́ tẹ̀léǹtẹ̀lé àwọn afọwọ́ ní pé kíka quran tí abdullahi masoud tó ń kà báyìí ó wà ṣáàrù ó ṣàjòjì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ka quran yìí kà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣáàlè fi tí abdullahi masoud yìí ṣáàlè fi ṣe tútù quran àwọn àfàyà pẹ̀lú ní orí ẹ̀ èyí tó sèfù jù al-ahwa ni pé kéèyàn gbà á wọn tí wọ́n bá ṣe irú ìbúra báyìí. látọ́júbù kàfàrọ̀ fìlìyẹ̀mín ìdánakọ́dọ̀ alhàlif ولم يفي بموجبها إلا بالشروط الثلاثة ìmá ṣe tọ́nà kò ní í jọ̀nà yẹn lórí ẹni tó bá ṣe ìbúra yìí àfi pẹ̀lú àwọn májẹ̀mú mẹ́ta tí a kà síwájú yìí àkọ́kọ́ kó jẹ́ yí pé ìbúra tó so òun láfi ṣàlàyé síwájú pé àwọn ìbúra kan wà tí ò so kí wọ́n wà láàyè lára àwọn ìbúra rọ́ òní kí wọ́n ra nǹkan five naira kí wọ́n á níbẹ̀ wà láàyè twenty naira múra wà láì tà láì tí abáyẹn sábà láwùjọ wa ọlọ́run gbọ́ iye tí mo rà ní irọ́lẹ̀ ló ń pa so báyìí ṣàlàyé síwájú ìbúra lórí irọ́ náà yẹn náà kìí ṣe ìbúra tí ó so irú ẹni yóò lọ ṣe tọ́ọ̀bà ni yóò lọ túbá òun ni ìbúra tó so la máa ń ṣe kàfàrọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ẹni yìí kó búra lẹ́ni tó yẹ pé ó mọ̀ mọ̀ búra ni kì í ṣe pé a fọ́ọ̀sì ẹ̀ tá a bá fọ́ọ̀sì èèyàn nísìnyí pé búra pé báyìí ni tó wá torí pé afẹ́ bẹ́hùn lórí afẹ́ fìyà kan jẹun ó wá torí ẹ̀ búra tó bá tiẹ̀ tí ò bá lè mú lérí yẹn ṣe kò sí nǹkan fún kò ní ṣètànà torí pé a jẹun pa láti ṣe ni torí pé anamsasam ní pé àbí tí wọ́n ṣe táwọn èèyàn jẹ wọ́n ń pa lé lórí tó tí wọ́n bá jẹ wọ́n ń pa ìjẹ́ńpá ni pé wọ́n tẹ́tìnẹ̀ pé á lù ọ́ àbá pa ọ́ tó bá ṣe nǹkan yìí ó wá ṣe nǹkan yẹn irú eléyìí ìbúra yìí ò kò so. ẹlẹ́kẹta in tí ó fi ṣètọ̀nà ni pé ìbùn tó bú ara tó bú yìí kò rí i múṣẹ bí wọ́n ní pé mo ti wà yìí mi ní màá rí pé mo bá ọmọ ìyá mi jà fún ọ̀sẹ̀ mẹ́ta kò wá rí nǹkan yẹn ṣe a ní yóò ṣe ìtanràn so tí èèyàn bá ṣe àwọn ìbúra kan tí ó pé bí ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ lórí nínú ṣẹ̀ríà pápẹ́rẹ́ kí èèyàn wò pé à nísìnyí mo búra pé mo fẹ́ fẹsẹ̀ rìn lọ hajj ni so irú àwọn yẹn kò sí ìtanràn fún àwọn yẹn náà àwọn tí wọ́n ṣe rẹ̀ láì nàbí sàlá sàlám ànábì sàlám ni pé arákùnrin kan ni pé inú olùwọ́ dúró sí tí màá mo fi parí kútùbà torí wọ́n fi jọ́sìn fọlọ́n pé àwọn òun yẹ kóun wà nínú mọ́ṣáláṣí kóun wà nínú kí a máa jẹun ládòfin pọ̀ anamisa ẹni wọnú mọ́ṣáláṣí ẹni ìtúgbà pé òun gbà rẹ̀ tó àwẹ̀ yẹn ẹjẹ́ kó parí so èyí tí ìṣà rẹ̀ tí ó mọ bọ́sà dáadáa lẹ̀ eléyìí kò sí ìtanràn fún un gẹ́bẹ̀ náà ẹni tó bá búra tó ní pé mo búra pẹ̀lú ọlọ́run pé nǹkan báyìí wọ́n ṣe o tó wá ní insha allah irú ẹni náà irú ẹni báyìí náà kò sí ìtanràn fún torí sí fi kí ni sí insha allah ó ti bọ́ kù lọ́rọ̀ ìbúra nìyẹn torí àsìkò á dẹnu dúró báyìí á gba á gba ìbéèrè bíi mẹ́ta àbí márùn-ún mẹ́ta inshallah so tí ó bá wà torí àsìkò ìdófà ni pé mo ní àwọn àfáà wa náà ọ̀sán tàdà wọ́n bẹ̀ wá níṣẹ́ kan tí ó yẹ ká wà ń bẹ̀ by eleven thirty sí eleven forty five so la fi ṣe lè ní pé pé báyìí kọ́lọ̀mbà lè kílábà ṣe kó bá kó ṣe ń tọ́ ẹ pé a gbọ́yé ju bí a ti sọ lọ sí ibi lágbára ẹ̀ nọmba one wàá ibi sàlámù rẹ̀ kíáàtù. sàlámù rẹ̀ kíáàtù. wàá ibi sàlámù rẹ̀ kíáàtù. bàbá wa ní skul ọmọ ekere kan máa ń tẹ̀lé mi so. mi gbọ́ yín. nígbà tí mo wà ní skul. ok ọmọ ekere kan junior class mi. ok ó máa ń tẹ̀lé mi. ok ó wá ní òun mọ̀ pé màá rí ṣe àwọn ah, àní lágbára ọlọ́run ó wá ní tí ó wá ní máa kọ́lé kan fún un wà níwẹ̀ tí bá ṣì wà láyé ń báyìí ó wá ní ìgbà tí mò ń sọ yẹn 1988 ó wá ní tó bá di 2020 máa kọ́lé kan fún un ṣe mo dẹ̀ ní mo gbọ́ àkọ́ mo sign fún pápá so ilẹ̀ ṣọ́ ẹ pé mo tí ilé mi lóòótọ́ mi mọ tọ́lọ̀ kọ o àmọ́ mi lágbára àti kọ́lé tí máa kú sí séyàn san gbèsè. kò tiẹ̀ kò bọ́ sí i àkọ́kọ́ kìí ṣe ìbúra nìyẹn ẹ̀ẹ́ ṣèlérí fún ni hmm? ọ̀rọ̀ yàn náà ni kéèyàn mú ìlérí yàn ṣẹ so ọ̀rọ̀ yàn náà ni ká mú ìlérí wa ṣẹ so but ìlérí yẹn gan ẹni ẹni tó sọ tó sọ yẹn náà ó ti so mọ́ ó ní tẹ́ ẹ bá rí ṣe abẹ́ẹ̀kọ́ ni so tó twenty so tó bá di bóyá kó tó di two thousand and twenty nísìnyí bóyá millions ti lè wọlé so tó bá pẹ́ tí ní ìkápá yẹn ẹ ṣe nǹkan yẹn torí pé ẹ ṣe ìlérí fún but tí o bá ti sí kápá ẹ̀ so kò ń ṣọ̀rọ̀ yàn lẹ́yìn lórí. wọ́lá àná gaza kun lẹ́tẹ̀ abẹ́rẹ́ kan number two kò sí tọ̀nà kankan promise nìyẹn. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. now ìbéèrè tí mo fẹ́ béèrè ó ní lára onípa brọ́dà wa kan ó súnmọ́ mi dáadáa so ó sáwọn kankan so ọ̀rọ̀ yẹn òun náà ni pé ó ní òun rí kan wọn àti obìnrin ẹ̀ wọ́n ara wọn dáadáa so ó ní òun kò ní àgbọ́yé right but wọ́n ní òun ṣe títí pé kó òun àtẹ̀kọ́ ọjọ́ ní àjọṣepọ̀ sí obìnrin sọ pé rárá pé ìgbà tó ń ṣe ṣe títí tí kò kò gbà wọ́n sọ fún pé ok obìnrin wọ́n sọ pé ṣé lóòótọ́ ló pé ó fẹ́ fẹ́ òun gẹ́gẹ́ bí ìyàwó ìyẹn sọ pé òun fẹ́ òun máa fẹ́ bí ẹbí ìyàwó so ó wá ní òkè kí àwọn ṣe ṣọ́yà bóyá ìbúra ní kí n pè é ní o àbí ìlérí but nǹkan tó wá wà bẹ́ẹ̀ ni pé obìnrin wa ni pé kó fi alukur'an kẹrin kó fi búra so nam ìbúra nìyẹn ó wá ní òun wá búra pé òkè tí òun ò bá wá fẹ́ o gbogbo ìyà tí ó wà nínú alukur'an tí ọlọ́run bá ròyìn sínú alukur'an pé kó tó ń bá disappoint ẹ̀ pé kó jẹ́ òun kó wá fún obìnrin náà pé yẹn kí náà fi búra but kókó tó wà ń bẹ̀ ni pé kì í ṣe pé wọ́n ti wá disappoint ẹ̀ but later ṣé mo pé mo sọ fún yín pé pẹ̀lú àyè mọ ọ̀kan ló fi ṣe wọ́n tó wá padà ní àjọṣepọ̀ tó já sí pé wọn ò tí wọn sílé gẹ́gẹ́ bí ìyàwó so ọ̀rọ̀ tí mo sọ ìgbéra ìjẹta ọ̀sùn ni wọ́n á pé nǹkan tó ṣe pé ó ti kọjá nǹkan tó yẹ kó ṣe lọ pé but kò sí nǹkan tó máa ṣe pé tọ́wọ́bà náà ló máa ṣe but máa tún bíyà máa béèrè mo tẹ̀ wá mọ̀ pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ máa ṣe ọlẹ́ mi so mo wò pé ẹjọ́ èèyàn tó túmọ̀ mi ni báwo ni kí ni báwo ṣe lè tán ọ̀ràn yẹn. kò lè tán ó máa fẹ́ náà ni. <laughs> ṣẹ́rí àkọ́kọ́ ni pé èèyàn máa kọ́ ṣàlàyé fún wọn náà gbogbo ọ̀nà tí wọ́n ń rìn yẹn ṣẹ̀rí àkọ́ tí wọ́n ń súnmọ́ra wọn and things like that ẹlẹ́ẹ̀kejì ni pé irubu irúgbùrà yẹn wọ́n ní agbára gan ó ti fẹ́ ní abala ịda ń pè ní mubahala mubahala yẹn àwọn afọ máa ń ṣe ta a fa ọrọ pé ẹni tó ń ẹni yìí ń tan ni ó sọ sìn àwọn tó máa ń káàkiri tó máa ń pààyàn káàkiri yẹn sọ wá ń bá fa ọ̀rọ̀ yẹn ó ṣàwá dó lórí irọ́ tó ń pa yẹn àmọ́ ni pé tó bá yẹ lórí òdodo ló wà kí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí kó máa bá àwọn afáfẹ́ lè yọ látara intanet islam bá wọn christians najran tó bá wọn ṣe tó ní pé ta'alu nad'u abna'ana wa abna'akum wa nisa'ana wa nisa'akum wa anfusana wa anfusakum thumma nabtahil fanaj'al la'natallahi 'ala al so ó ti lábára yẹn gan nú pé gbogbo ìyanu Qur'an kó máa bá kó tí ẹ lè rárá gbé dúró gan torí ìyanu náà wà ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ní pé kó máa bá òun so èmi advice ẹ̀ kó fẹ́ ẹni so òun ló ti awọ́ rẹ̀ bọ <laughs> so ìyẹn nísìnyí ó ti ó ti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ó jẹ́jẹ́ ó tó wá fi ìbúra ó fi tẹ̀lé so kọ́lọ́hún kọ́lọ́hún ṣàánú ẹni yẹn ẹni tó fẹ́ fẹ́ ṣé mùsùlùmí ni kò sọ pé òun máa disappoint ẹ̀. náà but èmi kan wò pé mo ní mo ní kíní ẹ̀ ti kọjá mo nítorí pé àṣetán kò sí at time ló lè ló lè gbé iṣẹ́ ẹ̀dẹ̀ tó yẹ pé but kò wá sọ pé òun ò fẹ́ nísìn but lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe búra yẹn obìnrin padà gbà so wọ́n ní àjọ ìṣepọ̀. ìyẹn ibi tí martin ali ṣe wáàsí fún wọn nìyẹn. tó mo á wò pé irú eléyìí pé mo ní number one ìbúra tó ṣe alukóra tó mú dání mo ní ọlọ́ọ̀bá gbọ́dọ̀ ti sọ ní alukóra ní nípa ẹni tó bá ṣe ṣìnà pé ọ̀nà àánú ni mo ní nígbà tó mú Kùránì ẹ̀dánú tó wá ṣe búra tán ó tó wá padà sí nǹkan tí ọlọ́ọ̀bà ò fẹ́ so mo máa ń wò pé kí nǹkan tó máa ṣe tí ó dà tí ìyẹn àti ìṣe tó ṣe yẹn tó yẹ. E-, èèyàn máa ṣe wá sí fún wọn zina tí wọ́n ṣe kí wọ́n túbà àwọn méjèèjì kí wọ́n túbà mi zina yẹn túbà ni pé wọ́n kẹ́dùn pa wọ́n ṣe wọ́n ní súnmọ́ díẹ̀ mọ́ so lẹ́yìn ìyẹn kí wọ́n wá fẹ́ra wọn kọ́ lọ sílé obìnrin yẹn kọ́ ṣe ákùdù kọ́ ara wọn so n tí ó lè kó wọn yọ nìyẹn ọláwà so last question tí wọ́n rí can a lady speak out when observing salatu sobe maghrib and isha and what if she is ill is it permissible she did not speak out so n tí mo gbọ́yé níbi tẹ́ni kọ́ ni pé tí obìnrin bá ń kírun ṣé òun náà ṣé yóò ka kí ó sókè ni ní maghrib àti isha àti sobe now àmẹ́rí tó ní pé ìrun obìnrin ó yàtọ̀ sí ìrun ọkùnrin kò sí ẹ̀rí náà so nígbà míì ní tẹlifíṣàn a máa ń rí táwọn àwọn àfáà máa ń wá nínú ààrẹ tí wọ́n ní pé tóbi bá fẹ́ sujúd ó ní pé gbọ́dọ̀ sujúd tóbi bá fẹ́ dúró sórí irun ti ẹ̀ yàtọ̀ so gbogbo àwọn nǹkan yìí kò sẹ́rí fún in táwọn ibi sọ ni pé ànisau ṣàkọ́ ikùrìjàl pé àwọn obìnrin o twin half abala kejì ọkùnrin ni wọ́n jẹ́ so gbogbo òfin tó bá ti bọ́kùnrin ló ṣe kíni ló bá obìnrin àyàfi èyí tí ṣẹlẹ̀ bá yà sọ́tọ̀ tí a bá rí bẹ́lẹ̀ yàtọ̀ nísìnyí ìyẹn ní ọmọ yàtọ̀ but láì má sí yẹn the same thing gbogbo òfin ọkùnrin àti ti o ti obìnrin so a kéwú sókè nísìnyí irun sóbí obìnrin náà kéwú sókè ni yóò kéwú sókè magrib yóò kéwú sókè ni ìṣá the same thing kò sí yàtọ̀ yóò kéwú sókè ni ibi táwọn bá ti ní pé ó lè má gbóhùn sókè tó bẹ́ẹ̀ òun pé tó bá yẹ pé obìnrin ọkùnrin tí iṣẹ́ ẹlẹ́tọ̀ ẹ̀ bá wà kì í ṣe pé kò ní ka nǹkan ẹ̀ sókè náà yóò kò ní ka sókè débi pé yóò máa ta sí ẹnìyẹn ní etí ní sókò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú gbogbo àwọn nǹkan ẹ̀ wallahu ta'ala a'lam as-sawab subhanaka allahumma wa bihamdik ashhadu